كيف إنها بجلالها الآيات فيها هدى وسكينة وثبات رتل وجود ما استطعت حروفها واغفر فؤادك إنها النفحات هذا الكتاب فكن به متخشعا متدبرا تذكرنا كعظاته هذا هو الوحي المنزل لا بك يبقى لديه ولا تراه المال نزل الأمين على الأمين به فلا شرف أجل لأنه الكلمات ويطيب قلب بالتلاوة آخر ويطيب عيش عندها وممات إني لأحبك في إلاءة مؤمن قد بلت تؤرق جانبي صلاة وتلاوة متلاوة بخشوعها وتذكر تهميده العبرات هذا الكمال إذا أريد لنبلوه أذنة إذا أريد نجاة إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده من يهدي الله فهو المهتدي وما يدل فلا هادي الله أما بعد فإن خير كلامي كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الهمور محدثاتها وكل محدثة بدع، وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد lẹ́yìn إلي إليني apá kejì nínú tafsir ní nítorí pé àwọn ìdíwọ́ kan sí kejì ó wáyé ní àná kò jẹ́ kí a rí tafsir náà ṣe àmọ́ insha Allah ta'ala eléyìí ni ààfin balance lórí ti tànà yẹn ibi tí a ti máa gbé ibi tí a dúró sí nínú suratu Ibrahim níbi ọ̀rọ̀ lọ́wọ́ Allah subhanahu alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyibah شجرة طيبة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء يؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من سنثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء Naam, insha Allah ta'ala, ibi tá ti gbé ní èní, òun náà ni ibi tí wọ́n kàdé yìí. Àmá insha Allah ta'ala, a eléyìí, òun ni àlàyé lórí àwọn nǹkan wo ló lè sọ̀yàn di mùmínì òdodo. ìgbà tí Allah subhanahu wa ta'ala nínú àwọn àyà tó ti síwájú ọ ń sọ àtibọ̀tán ọ̀rọ̀ ọdẹ ń sọ àtibọ̀tán òdodo àmá nǹkan wo àwọn ọ̀rọ̀ wo ìsọ owó ni ó sọ́yẹ̀ dẹni ọlọ́run ọba fi si ọba di Allah subhanahu wa ta'ala هو أني ألم تروا كيف ضرب الله مثلا كلمة طيبة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة الله سبحانه وتعالى أني إلى محمد إلى نبي محمد صلى الله عليه وسلم ألم ترى نبي بأي أوني كي a ìrẹ́ ànẹ́bì alamta'alam tó mọ́ ní ẹ́ ipé kayfa daraba Allahu masalan bọ́lọ̀ ń ṣe fi àpèjúwe lélẹ̀ ka shajaratin tayyiba ẹ́ kalimatan tayyiba ka shajaratin tayyiba Allahu akbar ọlọ́run ọba fi àpèjúwe lélẹ̀ kalimatan tayyiba àpèjúwe gbólóhùn èyí tó má ámọ̀fà sírún àwọn gbà pé kẹ́lìmẹ̀tà ń tọ̀ yíra òun ni kẹ́lìmẹ̀tù tàhíd níbẹ̀ nínú wọn tó ní kẹ́lìmẹ̀tù tàhíd níbẹ̀ nínú wọn tó lámẹ́lẹ̀ tó ní kẹ́lìmẹ̀tù tọ́ yíra bí mánà ṣáádẹ́ta láìláìlá ọ̀rọ̀ tí ṣégbìnrin kẹfẹ́ ọ̀lọ́ nẹ́bí tú ó ní pé kò tí è méjì pé la ilaha illallah ni àpèjúwe tọ́lọ́wọ̀n bá ti ń lélẹ̀ níbí báyìí ó ní bá ló fi àpèjúwe lélẹ̀ àpèjúwe gbólóhùn la ilaha illallah ka shajaratin tayyibah Abdullah ibn Abbas radiyallahu anhu òun gbà pé kashajaratin tayyiba mùmìnì ní ọlọ́run sọ́mẹ̀ ìdí olófi jẹ́ mùmìnì adẹ̀rá àwọn kan tí ó túnú àmọ̀fàṣìrún ní pé annáhàlà a wà sọ pé àtẹni àtẹn tó tún nígbì ọ̀pẹ nìkankan náà jọ ń sọ káyì kí ló dé tó fi rí bẹ́ẹ̀ táàfi sọ pé ẹni bá tú pé ẹn kẹ́lìmẹ̀tàn tó jìrà ó tún níbi báyìí pé alimomin àtúwárí ma mọ̀fà sùúrù tó sọ pé annáhla igi ọ̀pẹ làdínú ni a padà sínú hadith aníbà Muhammad sallallahu alaihi wasallam níbi tí a níbi Muhammad sallallahu alaihi wasallam tó ti ń ṣe àlàyé lórí igi yìí Abdullahi ibn Umar radiyallahu anhu ó sàlàyé pé كنا عند رسول الله صلى الله عليه وسلم ولا عند رجل النبي محمد صلى الله عليه وسلم فقال النبي قال أخبروني أفمنيرو عن شجرة تشبه المسلم نبي قال kàlírọ́jùlẹ̀ muslim ẹ fún mi ní ro ta ni ó sọ fún mi nípa igi kan igi náà ó dà gẹ́gẹ́ bí mùmìnì ni náà igi yìí ni láà wọ́rọ̀kù ha sọ ìfàwọn ṣètà ẹ̀rùn ẹ̀rẹ̀ ewé náà bẹ́ẹ̀ ni ọyẹ́ rẹ̀ àti inú òjò àti inú ẹ̀rùn àti inú ooru àti inú ọyẹ́ bèèrè rẹ̀ bákẹ́nà ní ṣe máa rí ó túta òkú làhá kúlàhí ní bí ìdìnà rọ̀bí ha bẹ́ẹ̀ ni èso rẹ̀ ní gbogbo bá ní ṣẹ́gbé ẹ̀rí táìmù fún pé ah, àwẹ́ ọdún yọ wá bọ́ sínú èso làbídùn gbogbo ìgbà ni jésù rẹ̀ máa wáyé jésù rẹ̀ ní season inú òjò lẹ́rìí ẹ̀ ní rí nínú ẹ̀rùn ẹ̀rùn lẹ́rìí ẹ̀ ní rí nínú òjò a níbi wá sàlàyé pé béwé rẹ̀ ṣe rí ní o bé èṣò rẹ̀ ṣe rí ní wàkọ́lá ibn Umar rọ́dọ́lá ó bọ́ sí mi ẹ̀mí mi pé áà ah, igi làdídùn lànẹ́bì ń sọ sallallahu alaihi wasallam ó ní bó ṣe ápọ́ sí ẹ̀mí mi wípé igi làdídùn ní sọ wà rọ ìtò àbàbákan wà Umar la yatakallaman àmọ́ nígbà tí máa wọ̀ ó tún ju bàbá mi lọ díẹ̀ òun náà bẹ́ ń kalẹ̀ láyàtàkàlàmáàni àwọn méjì wá sọ̀rọ̀ ah fàkàrí ìtú an àtàkàlà ah ó wá kó mi ríra pé èmi ní wà sọ ọ̀rọ̀ tábákírí ọ̀sọ́ ní tí mi ní bẹ́ ń kalẹ̀ kọ̀ sọ ẹ̀rì falamma lámìyàkúrù ṣe gbogbo wọn wá sọ̀rọ̀ ó dẹ̀ bẹ̀lẹ̀ mìmì pé àní láàkàlá lábídùn ní sẹ́ kọ́ọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam òjísọ́lọ́wà sọ pé ìyà náàkàlá ẹ̀rí igi tó dàbí mùmìnì yìí tí èso rẹ̀ máa ń ah igi lábídùn ní falamma qumna qultu li Umar nígbàtà àdìdì mo bá Umar pé ìrẹ́ Umar mo pèrè bàbá mi ò ó pè tánútánú ní wọ́lọ́ọ̀hì òfúlùwà mi búra lápọ̀dìkẹ́ẹ̀nà pọ̀dìwọ́ kan àfi nọ́ọ̀sì náà nákàlá ó bẹ̀lẹ̀ mi mi pé igi làdídùn lànẹ́bí ń sọ kọ́ọ̀d fúnmọ̀rù sọ fún mi wípé ah mọ́mọ̀ náà kí ló kọ̀ fún ẹ lam arákùn tàtàkàlàmùn múrẹ́yìn àgbààgbà tẹ̀ fàkàríhìtò àni àtàkàdìláàmì àwọn àkúlù ṣe àn àmọ́ akọ́ ń gbà tí mo rágbàlagbà tí ó sọ̀rọ̀ tó yọ ya ẹ̀yìn náà ń tẹ́ẹ̀tù sí kẹ sọ̀rọ̀ ń bẹ mọ́ rí soro sọ̀rọ̀ na náà ló mọ́ akọ́ kí mi ọmọ sọ̀rọ̀ ń bí tẹ́ẹ̀ ti sọ̀rọ̀ kọ́lá húmà ah umaru wa sọ pé láàntàkùnà kúltàhà ah kò dẹ̀ wí ní bá níbi ti bèèrè ẹkọ́ sọ ánsà straight fún a ní ta ló sọ fún ọlọ́mọ mi abdullahi lọ sọ ahabu ilayya nìkádà wàkádà ó wá ní à ah, kò bá tẹ́mi lọ́rùn ju nǹkan báyìí lọ ju nǹkan báyìí lọ ju nǹkan báyìí lọ torí pé ẹ̀rí àwátá jọmọ kéw nínú ẹ̀kọ́ tá kọ́ mbẹ̀ ní pé káwà ó gbé yọ kí wọ́n níta ní kéwù ní ọmọ mi ni Ah, inú òbí a máa dùn adùnjú kẹ ra mọ́tò fún lọ adùnjú kẹ kọ́lé fún lọ tó ń kọ́mọ̀ gbogbo nǹkan yọ tán àmọ́ ọmọ rẹ ọmọ tó ṣe múyẹ gan ọmọ tó ṣe mú ṣe fàárí òun lọmọ tó lè fi ìmọ̀ dára abdullah bàbá fàtàlá sọ la òdodo mọ́lẹ̀ sọ ọ̀rọ̀ ìmọ̀ kó fi mọ̀ àwọn kan bẹ́lé ní aláìlójútì ni wọ́n unnecessarily mo ṣe pé unnecessarily lẹ́yìn nítumọ̀ lẹ́yìn pàtàkì wọ́n jáde wọ́n dẹ̀ mọ̀ bú àwọn afá wọn mọ́jọ kan náà rú àwọn ọmọ tí ó bá rẹ̀ ìmọ̀ òdodo ni wọ́n máa sọ ẹ́n tó bá ní súnnà ní ọ súnnà ní àfáà náà jí mọ̀ gbà nìyẹn tó bá sọ pé àṣàlàfíjù ah, ni ọ sàlàfíjù làfánà tó jàfá ẹ̀ gbogbo àti bá fánà ṣe wà lórí mọ́ ní àjì tó alẹ́ tó jáde àtún máa bú orí eléyìí rẹ̀ ṣe fi ìfìmọ̀ sọ̀rọ̀ títà ń pè ní ìmọ̀ ní pé tí ó sáǹfàní kákan lọ wá ń tó jọra wọn kàbí tí ò jọra wọn kan kákan máa fi wéra wọn àwọn unnecessary arguments. táwọn kan ṣe lé ní kí ṣe yẹn ni fi mọ̀ sọ́rọ̀ ìmọ̀ wà gabadaya ilmul kitabu wa sunna kama wasafahu ibn qayyim al-jawziyya rahimahullahu ta'ala ìmọ̀ wà ìmọ̀ yẹn là ń sọ ìmọ̀ ọmọdé àgbà wádẹ̀ ma benefit láti bẹ̀ ẹni ó ti sọ̀nà ọmọ wálé ẹni ó wà nílé ó tó ma tẹ́sà rẹ̀ pa ìdí jẹ́mà nìyẹn ojúdó ọ̀rọ̀ tínú ọlọ́run gọ́mọ̀ jù sí ìdí jẹ́mà nìyẹn so eléyìí ni a ó ṣe pàtàkì kama tí ń jẹ́ ìmọ̀ kama wá fi ìmọ̀ náà dára ẹwà rí níbi tá ti lọ ó ní pé alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء نعم قولي بي ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة Ọlọ́run ní òun fi àpòjúwe láìláàlọ́wò lélẹ̀. Ó rádẹ̀ gẹ́gẹ́ bí kàṣájàrọ̀tìn tọ́yì ìbàtìn ó dà gẹ́gẹ́ bí igi kan tó wùnà mọ́ igi yìí ẹ̀rí igi yìí ni àwọn mọ̀fàṣírù ní pé ní almomin mọ̀mìnì ni lóòtọ́ yes mọ̀mìnì ni torí pé a níbi ìsàpèjúwe igi kan tó dà gẹ́gẹ́ bí mọ̀mìnì igi wo ni igi làbídùn ìyà náà igi ọ̀pẹ làbídùn ẹ igi ọ̀pẹ làbídùn ẹ wá wo àwọn ọ̀pẹ gẹ́bí tẹ̀yìn ni ẹ wo àwọn tó gùn bẹ́ẹ̀ gẹ́bí tàgbọ́n ni ẹ wo àwọn tó gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn sẹ́ẹ̀tì orú ọmọ ìyá kan náà ẹ̀rí pé àpòjúwe tọ́lọ́run bá fi lélẹ̀ ní ìbẹ̀ fún wa ọlọ́ni asluha sa'aditun wà faru àti sànà asluha ìpìlẹ̀ rẹ̀ sáàbìt ó fẹsẹ̀ múlẹ̀ bí tàwídì náà ṣe máa rí nìyẹn lẹ́mí àwọn mùmínì ẹni tó bá gba la ilaha illallah wọlé sáàbìt yóò fẹsẹ̀ múlẹ̀ mẹ́ ẹ̀rí gbólóhùn kalimatun tayyiba gbólóhùn la ilaha illallah ìpìlẹ̀ rẹ̀ yóò fẹsẹ̀ múlẹ̀ wàfàrúha Sama, sàmà bẹ́ẹ̀dẹ̀ ni ẹ̀ka rẹ̀ yóò wà ní sánmà ẹ̀rí tẹ bá wo igi làbídùn yóò fẹsẹ̀ múlẹ̀ ẹ máa wo àwọn ìlú yìí tí afẹ́fẹ́ tẹ́gùn ti máa ń fẹ́ gán táwọn di yíwà ó máa kéré ọ̀pọ̀ kẹtorí kówó tátẹ́gùn bá lọ lọ lọ lọ lọ lọ lọ lọ àjọmẹ̀ ni kò sí bí ó ṣe ó lè dáwà kọjọ pé ibi tátẹ́gùn ti máa gbà lẹ́ òrèkóòrè ni kò níwó kí ló fà àṣìlúha fàábì wàfàríwà fi sàmà bẹ́ẹ̀ tó tún ga lọ sánà ẹgbò ga sókè ẹ̀ ní rí ọ̀kan nínú ọkọ̀ wá kúrú tó bá kúrú nìsìn bóyá lọ ká èso rẹ̀ wọ́n tún gé ọwọ́ rẹ̀ àbótẹ́ ọdẹ ìyẹn jábọ́ ni yóò máa fi ga sí ni yóò máa fi ga sí ni yóò máa fi ga sí ni ilé ìbó bá ṣe wá ìpìlẹ̀ tó bá yí àwọn ni wọ́n padà lọ́gẹ̀ náà lọ pé asluha thabit pàpàrúwà ha fi sàmà ó ní ìpìlẹ̀ rẹ̀ yóò fẹsẹ̀ múlẹ̀ ẹ̀wárí ẹ̀ka rẹ̀ èyí yóò ga lọ sánà bẹ́ẹ̀ ni kalimatun tayyiba gbólóhùn òdodo èyẹn ni gbólóhùn la ilaha illallah léyìí tó yẹ pé ó ní májẹ̀mú kìí jọ pé gbólóhùn la ilaha illallah akẹ́sàdédé rinlẹ̀ ní kankan sọ wọ́n ni àwọn ti gba la ilaha wọlé ni ìgbà la torí pé Allah subhanahu wa ta'ala ọ sọ fún wa láwọn àyè kan wípé èyàn lè wí gbólóhùn lọ ilallah kọ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala ó ma gbà níjọsìn fún ó lè máa ṣe síkìrí kọ́lọ̀ má gbà níjọsìn fún níbo láti èyí mú wá ọ̀rọ̀ yá máa ṣe nílé mọ̀gan wípé ìgbé láì fi àwọn mẹ́jẹ̀mú

وجاوزنا ببني إسرائيل البحر فأتبعه فرعون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون نعم ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ pé a mú àwọn bàní Israel a mú wọn sọ́dọ̀ odò òkun fa'atba'ahum Fir'aun Fir'aun follow wọn ẹ̀rí tí fìràúnù sí fọ́lù wọn kìí sóhun nìkan fa atba'ahum fìràúnù wa junudu náà fìràúnù ní àwọn ọmọ ogun rẹ̀ ní wọ́n tẹ̀lé wọn báwo ẹ̀n ọfẹ́ sàkòsí fún ọ̀yọ́ wà ó dọ̀wà wà á bọ̀wà bẹ́ẹ̀ náà ni ẹ pé àwọn èèyàn burúkú ẹ́ wọ́n máa bá àwọn olódodo sọ̀tánì wọ́n máa fẹ́ ikú wọn wọ́n máa fẹ́ ìṣubú wọn fàánà fẹ́ ìṣubú Musa àtàwọn Bani Israel lọ́nà ń gbé a mú àwọn Bani Israel a mú ọkọ̀jọ́ odò ànábì Musa àtàbà ní Israel a mọ́ ọkọ̀jọ́ odò ṣùgbọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ tẹ̀lé wọn wọ́n fẹ́ sàbò sí wọn wọ́n fẹ́ bá wọn ṣọ̀tá hátà ìdá àdẹ̀rọ́kà olùgọ́r إلا الله náà wọ́n sọ pé àtà ìdàdìrá kàwùlùgọ́rọ̀ títí tí ìtẹ̀rí fi wá bá fìràún àwọn ìgbà tí ìtẹ̀rí bá fìràún kí ló sọ قال آمنت أنه لا إله إلا الذي أمنت به قال آمنت لا إله الذي آمنت به إلا الذي آمنت به بنو إسرائيل وأنا المسلمين Ìgbà tí ìtẹ̀ríbá Fran, ó fọ́lù àmbà ní Ìsrael, ó fẹ́ bá wọn kọjá, ó lu opportunity tọ́lọ́wọ́ bá fún àbà ní Israel òun náà tẹ̀lé wọn nígbà tó dé àárín odò àbà ní Israel kọjá torí pé nígbà tí wọ́n ń lọ tí fẹ́ọ̀nà tẹ̀lé wọn Ọlọ́run ní kí àníbì Mùsá fi ọ̀dá ọ̀pá rẹ̀ kó fi la odò ọ̀nà ó fi gbá odò báyìí odò yẹn di odin tó di bí bridge bí iyẹ̀pẹ̀ téèyàn lè rìn kọjá Mùsá tọ́ lọ bẹ́ẹ̀ làbà ní Israel náà tọ́ lọ àmà ní Israẹla kọjá jẹ́jẹ́ lọ bẹ́ẹ̀ náà ni Firaun àtàwọn ọmọ ogun rẹ̀ náà tẹ̀lé wọn nígbàtí àwọn bà ní Israẹla kọjá odò tán Firaun wà láàrin odò àtàwọn ọmọ ogun rẹ̀ nígbàtọ́ wà láàrin odò àtàwọn ọmọ ogun rẹ̀ ló ti di pé ẹ́ àwọn bà ní Israẹla kọjá lọ odò pàjúdé ni àṣẹ tó lọ fi sáàrò odò pé kí a níbi Mùsá àti bà ní Israẹla fi kọjá ọlọ́yọ́kò so ìgbà tí wọ́n fẹ́ ṣíbà ní àwọn eh, fraun àtàwọn ọmọogun rẹ̀ tó fẹ́ tẹ́rì fraun wá sọ̀rọ̀ kan kí ni fraun sọ qala amantu annahu la ilaha illa alladhi amanat banu isra'il qala ó ní òun ní ìsìn o òdodo clear sí firaun tẹ́lẹ̀ àmọ́ ìfẹ́ inú àti kò agbára ìtẹ́ básùbásù òun ló lò pé àwọn ọjọ́ náà tẹ́ni àwọn ò lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tó bá ti kàn rẹ̀ sìn kódà tá ń fọ̀rọ̀ ayé ibi òdodo bá wà ní ẹjá o torí pé ibi tí ó láti bọ̀ tán rí ibi òdodo ni gbogbo ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe yìí kò lè last àìwà ń bí ìbàjẹ́ torí pé ojú padà ti bàjẹ́ àtàwọn tí ń ṣe ìbàjẹ́ ò lè lérè àti bọ̀tán dáadáa ń bọ̀ wá bá òdodo so òun ni pé Allah subhanahu wa ta'ala ní wọ́n ń ṣe lálàyé nípa pé hátà ìdà àdàrákà olùgọ́rọ̀ nígbà tí ìtẹ̀ yíó bá fìràún tí fìràún fẹ́ tẹ́lì sómi ọmọ yẹn ni ó gbé lọ sọ́dọ̀ ọmọ kọ́ọ̀lá kọ́ọ̀l ámàntù annahu la ilaha له الغرق قال آمنت قال آمنت أنه لا إله إلا الذي آمنت به إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون الله صار يو أيوه. كني فرعون صار ó ní mo gbọ́lọ́ọ̀bà gbọ́ báyìí mo nígbàgbọ́ báyìí títí mo nígbàgbọ́ sí annahu la ilaha illa alladhi amanat bihi bani isra'il mo jẹ́rí pé kò sẹ́ntí jọ sí tọ́ sí mi pèrà àwọn lọ́lọ́ọ̀mọ́ gbóòrùn tó sọ̀kan ìrùn owó pèrà àwọn lọ́lọ́ọ̀mọ́ o òun gbàgbọ́ pé kò sólù jọ́sìn fún lódodo ẹni táwọn bà ní Ísírẹ́lì yìí gbà fún ìyí Musa àtàbà ní Ísírẹ́lì lápapọ̀ àwọn èèyàn lè ní mọ́ gbà ẹni ẹgbọ́ pò níjọ́ sí tọ́ sí lódodo jẹmọ́ ní tó ṣe yìí là ń pè túnmọ̀ la ilaha illallah ọlọ́ọ̀bà Allah subhanahu kọ́rọ̀ yẹn padà fún pé ààlẹ̀ ààrùn gbogbo ẹni yóò tọ́fẹ́ túbá mọ́ sọ̀spẹ́ndẹ̀ tó bá sọ̀spẹ́ndẹ̀ ó lè late àátúbà ẹwò ẹ̀yẹ máa bá lọ náà àbọ̀ àjọ yìí ẹ̀ àmọ̀ òdòdó lọ wà àmọ́ àà à ń gbádùn ayé iná sórí ìjọsìn tó rò pé ó jìyà ń bẹ̀rùn ìgbádò ni ìṣọ́wọ́ ni hmm? ń fíìlì ń bẹ̀ ẹ́ tó bá yẹ àwọn lọ́ba lọ́ba àwọn onípo ńláńlá bá irú ń gbádò ni gbogbo wọn ọba tó máa nítorí ẹ̀ gbogbo wọn ọba máa sojú kòkòrò ẹ̀ àwọn nìkan làwọn gbádùn ẹlòmí èso ti máa èso ma ti gbà tẹ́mi òdòdó bá ti ń jájẹ ah, ẹ̀sàjọ òun náà bá sírọ̀sì ẹ pàràrí òun náà sírọ̀sì ìjọ kan non suspended túbá yẹn nìsìn torí pé tó bá ló fi ọsọ́dìgbà kan ó lè late tẹbálẹ̀ sọ́dìgbà kan ó lè late òun ni pé frown ó túbà mọ́ late lọ́lọ́sọ pé ààlẹ̀ ah, àn ah. ṣe ní ìsìn wọ́n kọ̀dẹ̀ àṣọ ìta ilẹ̀ fìránà àà ó ti dára ó ti dára ó ti létí kéèsè sí ọkọ̀dẹ̀ àṣọ ìta ẹ́ kọ̀b ó ti sẹ̀ síwájú wàkúntà minal mufsidina a ọ̀bàlẹ̀jẹ́ pọ̀ ìbàlẹ̀jẹ́ rẹ̀ yí kọjá akáforí jìn ọ́ ìsìn ló tó àtúbá ìtúbá yóò nítorí sọ yìí a ọ̀sán torí ọlọ́run ọlọ́run bá tó rí wá róde ẹlòmí ìjóde kú ní pé ṣe bí tẹ́ ń kà fún anẹ́ ni pé tẹ́ bá sá ti wí láìláìlá òkú ó ti sá ti tán àbí àẹmọ́wọ̀ rí tí wá lọ́kọ́ ní láìláìlá òun rọ́fẹ́ lọ ni ẹ o lè rọ́fẹ́ fọ́lọ́ o lè dọ́jì ẹ o dẹ̀ lè dìsífọ́ náà ọmọ ènìyàn láti dìsífọ́ ọdà bí ò sí fọ́lọ́ everything clear sọ́lọ́run àníyàn tó fi wí ó ọlọ́run bá mọ̀ ẹ̀rí Allah subhanahu wa ta'ala bó ṣe gbégbólóhùn yí kalẹ̀ kalimatan tayyiba ka shajaratin tayyiba ó wá ní shurut olóàmọ́jẹ̀mú láfá fi sọ pé ilmun yaqinun wa ikhlasun wa sidquka علم يقين وإخلاص وصدقك مع محبة وانقياد والقبول لها نعم وني علم tó bá lọ gba láìlá láàgbọ́ ọgbọ́dọ̀ mọ̀túnmọ̀ láìlá láà pé kò sí ẹni tàbí jọ́sìn fún olóòdó àfà Allah subhanahu wa ta'ala yàkínù ọgbọ́dọ̀ dẹ́ lójú iyèméjì ọgbọ́dọ̀ síbẹ̀ fẹ́ ikhlasun tó bá wí láìlá bóyí tó fẹ́ fi sàtkáàrù ni àbí tó fẹ́ wíńgbà tó fẹ́ kú tó bá wí bí Fáráò ṣe wí kò ní gbà fọ́ tó wá rí pé àà ah, ah, ok ìyàtẹ́ promise àwọn láyé ti bá wọn ajẹ́ pé sàrìkì àmọ́ sọ ok kí sàrìkì àmọ́ mọ́ sọ káwọn orí bí sàṣegbé tó káwọn wí láyé lọ́lọ́ níbẹ̀rẹ̀ ìgbàwá kan ó ní Jìbìrìlù sọ pé ah nígbàtí Fáráò sọ pé amọ́ntù òun gbọ́lọ́wọ́n bá gbọ́ ah

ní jìbìrì náà fi ń wò pé àbí ìsí ń bẹ lọ́wọ́ àwọn òyípadà ni sítọ̀gbẹ́ni yìí pé bí ṣe ń balẹ̀ jẹ́ yọ balẹ̀ jẹ́ lọ ni yóò tún jọ kanú àwọn ọmọ iná tó bá dà kìyàmù so ìyẹn ni ó fi aṣọ pé láìra lọ àtọ̀fẹ́ wí ilmọ̀nì yẹ̀kínọ̀nì wà ikhlasun wà sídẹ̀kúkà òun ni pé Eh, yẹ̀kínù àmọ̀dájú kí è ṣe ìmọ̀ wẹ̀rẹ́wẹ̀rẹ́ iye òdẹ̀ ní doubt yígbà Allah subhanahu wa ta'ala nìkan níjọ́ sí tọ́ sí bákan náà ikhlas wà máa ṣe tó rítọ́ lọ́ọ̀bá ni eh, lágbájá kò lè bá mẹ́ pé mo ń ṣe àtikáàbì gan ara ìlànà láwọ́dẹ́ ọlá ṣẹ́ríkà lọ́rọ̀ o ní wí nítorí wa awọ lẹ́sẹ̀ kan tàbí sọ fún ọ káàmà ipò sùn mọ́júmọ́ gan tòsí tọ́kàn wa òyí wo dàǹkan kan bá wa ìwọ ọlọ́fẹ́ wúlò fún ọdún tó ti lè gbẹ̀sán ọdọ́ ta ó Allah

ẹ̀rí wọ́n kẹyà àdú wà tún rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún tí láìlá láhùn sọ sáwàlá máa wí wọ́n sọ wá lẹ́nu kama tako gbó tí ẹn jọ́sí fún lẹ́yìn ah, ọlọ́ba wà láyọ́ pọ́ o kò sí tọ́kọ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ẹ́ wọ́n kọ búlù láha wà gbà wọlé òní ti fèrí ti ṣe fáwọn ànẹ́bí ọlọ́run yóò ti máa ṣe fún wa yọ́ máa ti dánù ni yóò mọ̀ ti dànù ní so a ní ti dànù agbọ̀rọ̀ gbá wọlé àwọn onímọ̀ kan faramọ́ méje yìí àwọn kan náà onímọ̀ wa mọ́ wá pé wàzí ìdásà mínú ha alkọ̀fọ́rọ̀ ọ̀nà bí mani وزيد ثامنها الكفران بما مع إله من الأشياء قد أولها مع الإله من الأشياء قد أولها مع الإله من الأشياء قد أولها وزيد ثامنها wọ́n tún sàlékún ẹlẹ́kẹjọ pé mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹjọ fún láìlọ́lọ́ alkùfọ́ọ̀nù bí mẹ́rin òun náà ni ìtakò ogun tí máa jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala nínú àṣíyá ìkọ̀dìhúlìá nínú ogun nǹkan tí ó ń jọ́sìn fún lọ́dọ̀ pé faman yakfur bi taghut wa yu'min billahi faqad istamsaka bil urwatil unsiqa nígbé gbogbo ẹni yóò tó bá ya kèfèrí sí àwọn nǹkan tí ó ń jọ́sìn fún tó dẹ̀ nígbàgbọ́ sí Allah ó ti dìmọ́ gbólóhùn la ilaha illallah nìyẹn eléyìí ni Allah subhanahu wa ta'ala jẹ́kó yí wa níbi báyìí pé ضرب الله ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة ألم ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أسرها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ó ní pé èso e-, e-, e-, rẹ̀ èso rẹ̀ kò ní period kò ní time yóò mọ̀ wá gbogbo ìgbà ni bí ìdìní rọ̀ bí ha àti ọlọ́ni kò dáwà bẹ́ẹ̀ ويضرب الله لأمثال للناس لعلهم يتذكرون ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون الله سبحانه وتعالى ها yadribu Allahu al-amthal ọlọ́ba Allah subhanahu wa ta'ala wọ́n gbé àpèjúwe kalẹ̀ ó gbé ti la ilaha illallah kalẹ̀ ó gbé ti nǹkan mìíràn kalẹ̀ àpèjúwe pọ̀ nínú al-Qur'an ara wọn olùmọ̀ tí wọ́n ṣe tíra lórí amthalul Qur'an àwọn àpèjúwe tí Ọlọ́run lọ́wọ́ àmsáàlẹ̀ la fi ní pé gbé kùránì kalẹ̀ ní nǹkan tí ó jẹ́ nǹkan tábí àpòjúwe kalẹ̀ ń bẹ̀ àpòjúwe láìlọ́lá tọ́lọ mú wá ó dà gẹ́gẹ́ bí igi tó mọ́ ẹ̀rì òun náà ni igi làbídùn adẹ̀jì sàlàyé rẹ̀ fún wa náà bákan náà ọlọ́tọ́ á sọ كشجرة خبيثة اجتثت من فوق الأرض ولا من نعم الله سبحانه وتعالى هني àpèjúwe kẹlmẹ̀tù ṣírík ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìpẹ̀lómí lẹ́yìn ọlọ́run ìfaratẹ́ lómí lẹ́yìn ọlọ́run kalimatu shirik gbólóhùn tó yàtọ̀ fún la ilaha illallah gbogbo gbólóhùn tó takú ọla ilaha illallah àpèjúwe rẹ̀ ka shajaratin khabitha ọ dà gẹ́gẹ́ bí àpèjúwe igi igi burúkú wọ́n ma ń pè ní igi anvola igi anvola ni kọ̀gá bẹ́ẹ̀ ni ò tún ní èkàn tó wọlẹ̀ aṣubú yakata unnecessarily adẹ́gbùn ètí ìfẹ́gẹ́ tí ń ṣubú ọlọ́run ní bá pèjúwe ẹ̀rí àpèjúwe kẹ́lmọ́tù ṣírkì ṣerí ni ó dàgẹ́ bí àpèjúwe di burúkú ìjùtú fẹ́tì ní ń fa ọkọ̀lá ábì mẹ́lá ọlọ́ọ̀bà lásán àtàjò kò yíwa ní pé kò rẹ́sẹ̀ fi wálẹ̀ ẹ̀rì kọ̀gá púpọ̀ ó súnmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni máa láhà mi kọ̀rọ̀ kò tó rí bí jòkó sí kẹ́lmẹ̀tù shirk iṣẹ́ ẹbọ gbólóhùn ẹbọ kò ráyè gbà kò sáyè fún so àárọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wá náà ẹlòmíì àwọn àfáà ni ó fún níṣẹ́ iṣẹ́ tí wọ́n fún yìí iṣẹ́ burúkú ni iṣẹ́ tí wọ́n fún yìí iṣẹ́ tí ọ̀dá ni ìṣẹ́bọ̀ sí Allah subhanahu wa ta'ala ni eléyìn abadan èyàn gbọ́dọ̀ mú ìyẹn dé ọ̀dọ̀ Ọlọ́run àwọn ẹlòmíì wá ń bẹ ohun ọmọ túnmẹ̀ níjọ kan àwọn kan wọ́n láwọn lọ ṣe síkìrí lọ́dọ̀ àfá kan kí ni wọ́n ṣe wọ́n mọ̀ pé yáà ṣe ewu ṣíṣe àgé síná yáà ṣe ewu ìtumọ̀ tí a ń sọ ní pé ìwọ́ ṣéwù ṣíṣe yọ àwọn kónú sọ̀rọ̀ ṣéwù ṣíṣe gbà wá láwá fún wà mọ̀ túnmọ̀ rẹ̀ àwọn kan wí ni mo wá kọjá mo sálábà pàdé wọn mo wá ránṣẹ́ sí ọ̀kanú àwọn ọmọ ṣéwù wọn ṣe ìmọ̀túnmọ̀ tẹ́ ń wí ọláwọn ọmọ̀túnmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní o nígbà tí ó di Friday tí ó tẹ̀lé séwò rẹ̀ nìkankan ní ẹnu ọ̀nà rẹ̀ mọ́ kí ló fa ní pé wọn ọmọ̀túnmọ̀ pẹ́ bọ́ọ̀lù àwọn ṣe ábìhì kẹ́lìmọ̀tù shirk gbólóhùn ẹbọ nìyẹn ẹlòmí lè ní kódà kàkàkó faláìlà láò ṣéwù ní ọmọ pè ilé yóò dá kò láyàn iye ni Allah subhanahu wa ta'ala sọ pé a ń fi àkójúwé lélẹ̀ fún kẹlìmà burúkú wípé wà mathalu kalimatin khabitha كشجرة خبيثة لتكتت من فوق الأرض ما لا من ضرار náà ibi tí a ti sùn lénìí tàbí síbẹ̀ lénìí ibi ayà náà láti bẹ̀rẹ̀ ní ọ̀la ọlọ́ni yusabbitu Allahu alladhina amanu bil qawli thabit يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي ń gbé yùsábìtò lọ́hùlẹ̀dínà àmànù ọlọ́run ni yùsábìtò lọ́hùlẹ̀dínà àmànù àwọn tó bá gbọ́lọ́wọ́ bá gbọ́ ọlọ́run ló wó fẹsẹ̀ wọn múlẹ̀ àmì ọlọ́bà lásùn àtàlà kó kàwàkúnnù wọn o bilkọ́wìlì sáàbìt pẹ̀lú ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nínú kẹlmà méjèèjì yẹn ẹ̀rí kẹlmà tó ń tọ́ yìí bá àti kẹlmọ̀tún khabitha èwo ló fẹsẹ̀ múlẹ̀ jù kẹlmọ̀tún tayyiba gbólóhùn òdodo yẹn òun ló fẹsẹ̀ múlẹ̀ kẹlmọ̀tún tawhid tí gbólóhùn ẹbọ ló fẹsẹ̀ múlẹ̀ ni àbí gbólóhùn la ilaha illallah gbólóhùn tawhid ìṣọ́lọ́run lẹ́rọ ọkàn ló so òun ló fẹsẹ̀ múlẹ̀ ṣe wá rí ọjà yẹn la bẹ̀rẹ̀ sí ná ní ẹ máa wò ó àti bọ̀tọ́ ń bọ̀ wá síbẹ̀ kò síbi tí gbólóhùn náà máa ń wọ̀ àfikọ́ rẹ̀ṣẹ̀ wálẹ̀ àdéhùn ọlọ́run ọba ni àfikọ́ rẹ̀ṣẹ̀ wálẹ̀ ọlọ́run bọ̀ wá kún gbólóhùn náà lọ́wọ́ wà láwọ́ bá dà sí kò bá ó lè pẹ́ o àmọ́ gbólóhùn ní bọ̀ Najid tó fi dé Saudiya títa ló lékè ẹ wá wo àwọn islamic countries láyé lẹ́ni ẹ wà náà gbólóhùn yìí níbọ̀ wá lékè lọ́lọ́bà lásán àtàrà sọ pé yùsẹ́bìtù lọ́wù lẹ́bínà àmànú bilkọ́wùlì sáàbí fìlẹ̀ àyá ti dúnìyà wà fìlẹ̀ àkìrọ̀ ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo ní a fẹ̀ẹ̀sẹ̀ wọn múlẹ̀ láyé tí wọ́n wà wáfílẹ̀ àkẹrọ kọmọláyé nìkan bẹ́ẹ̀ náà látẹsẹ̀ wọn múlẹ̀ tó bá díjọ́ gbìndà alkiyama ọlọ́ni wàyùdílùlọ́wù dọ̀lìmín àwọn tí pẹ̀lú dédé ọlọ́run ẹ́n àti dí pàtàkì bí hikmatihi wa adlihi pẹ̀lú dédé ọlọ́run wà hikmati àti bó ṣe tọ́ bó ṣe yẹ tọ́lọ mọ́ àwọn kan sọnù bẹ́ẹ̀ náà ni pé wa yaf'alu Allahu ma yasha ó dẹ̀ máa ṣe tó wù pẹ̀lú bí ẹ̀rì bí fadlihi wa rahmatihi yahdi al-ba'd àbẹ̀lọ́ ọba Allah ta'ala kó kàwàkún ẹni tí ó fi mọ̀nà. àdẹ̀bẹ̀ ọlọ́ọ̀bà ta'ala kó kàwàkún àwọn olùgbàgbò òdodo tọ́lọ́n ló wọ́n fẹ́ ẹsẹ̀ wọn múlẹ̀ láyé bíbà yí àti jọgbìn alkiyama kó kàwàkún ẹni tó yẹ pé yóò dẹ̀ rí èrè jẹ náà níwájú ọlọ́wọ́ bá insha Allah ta'ala akáyà nẹ́lẹ̀kan sí tàbájíkà lẹ́kan sí àwà dóńbẹ̀ láti ọlọ́wọ́ bá ibẹ̀ ta'ala ọ sọ̀rọ̀ yìí ni a níbi léyìí tó yẹ kó yóò gbà wá láyè díẹ̀ àmọ́ insha Allah ta'ala tafsiri yóò ní wáyé ní ìrọ̀lẹ́ ní ọ̀la síwájú asri láti aago mẹ́ta lágbára ọlọ́run ni a ti bẹ̀rẹ̀ فصلوا أوكي كاتلو إيه، يثبت الله الذين آمنوا بالقول الثابت في الآيات الدنيا وفي الآخرة يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء وصلى الله وسلم على نبينا وعلى آله وأصحابه أجمعين